ọmọ yẹn sì tu owó jọ ó sì ó sì ra tíkẹ́ẹ̀tì ó sì gba físà ó dágbé fún bàbá ìtìyà ẹ̀ ipò òun lọ́dọ̀ ọ̀rẹ́ òun ní Australia bàbá yẹn ní ọ̀rẹ́ rẹ̀ ìmúlẹ̀ ti pàdé ó ní lérí nẹ́ẹ̀tì làwọn ti pàdé irú èèyàn wo lọmọ tí ń chaàtì pẹ̀lú rẹ̀ ọlọ́ọ̀rẹ́ òun ni sọ ọ̀dààmà ọlọ́wọ̀n ọ̀dààmà àmọ́ tó ń bá rí wọn ọ̀dààmà ọwọ́ àwọn ọmọ yìí lọ́dọ̀ àwọn àfẹ́sìn pé kán dàkún torí tọlọ́hún kí wọ́n bá wọn bẹ́ẹ̀ kọ́mọ́lé sẹ̀mí ara ẹ̀ lófò bóyá kìlà ní bá chaàtì ń sìn bóyá o lè ní bá chaati kọ́ mọ̀ Australia tó wá ní bíi twelve hours ni ó wà lérí òfurufú ń wọ ọ̀rẹ́ rẹ lọ ọ̀rẹ́ tó rírí wọ́n ń ṣe sẹ́mínà kọ̀ bá wọn lọ wọ́n ń ṣe kọ́ọ̀sì kọ̀ bá wọn lọ ó ní Australia lòún sàn lọ sá wọ́n bẹ wọ́n mọ̀ bẹ́ẹ̀ tì nígbà padà wá yá ń padà wá tilẹ̀kùn mọ́ lẹ́yìn ìjọ́ kejì wọ́n á mú lọ sí police station ibẹ̀ ló ti wá lọ gbogbo sọ́mọ́ ọlùdí rẹ̀ ẹ dákun kí làmọ̀ tí ń lọ lè ṣe ní Australia bóyá ènìyàn kàn mú wọn yàrá yóò sì gun lọ́bẹ̀ yóò sì pa síbẹ̀ ẹ jazakumullahu ìkan náà ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa ń bí ní last year ọmọ University of Ife OAU obìnrin ni ó ń bá òyìnbó chat lórí Facebook ni àwọn ọkùnrin tí ò rírí àwọn ìbá fún appointment pé kó wá bá wọn ní hòtẹ́ẹ̀lì kan lẹ́kọ̀ọ́ ó dẹ̀ fi Ifẹ̀ sílẹ̀ ó wá sẹ́kọ̀ọ́ wọ́n rẹ́pù ẹ̀ wọ́n dẹ̀ pa aburú àwùjọ ní ìsìn nìyẹn àfi ká mójútó àwọn ọmọ wa. wọ́n ní wọ́n ń bọ̀ wá bá wa sọ lédè ẹlẹ́kùnrẹ́rẹ́ ẹdí mi ni wọ́n fi kankan ọmọ ń chaati pẹ̀lú ẹni tí ò rí rí lẹ́kọ̀ọ́ yìí nìyẹn arákùnrin wa ní káwọn ọjọ́ pàdé ní ọjọ́ ta nílé epo kan wọ́n ti pàdé lóòótọ́ arákùnrin wa sọ fún gẹ̀ẹ́ yìí pé kọ́ka lọ kọjú káwọn lọ́ọ́ lè sọ̀rọ̀ nínú three stories. yẹn bí wọ́n ṣe dé wájú ilé yẹn ó first floor ọmọ yẹn rí i pé ibẹ̀ yẹn ó wà dusty pé ah, àwọn ìdọ̀tí lọ́wọ́ àwọn yẹn ò gbé bí ni ó ní dádì ah, dádì wọn ló ní ilé yẹn pé àwọn yẹn ti kó jáde ńbẹ̀ ẹ àwọn wá ń wá àwọn internet yẹn bó náà pé tenant tuntun míì tí wọ́n fẹ́ gbà síbẹ̀ wọ́n tún dé second floor jàǹkáwọ̀ ni ọwà ń bẹ àyà agẹ́ yẹn tí wọ́n ń já pé bó lè yẹn ṣe máa mú yẹn wá síru ó ní kọ́mọ̀ wọ́rí pé òkè yẹn òun ti tún gbogbo ẹ̀ ṣe kó fífri o gbé àwọn dé third floor kò bá sì máa ń lẹ́ńbẹ̀ mọ́ lọ́mọ yẹn bá wò pé ìtòkù ni kó wọn máa sábọ̀ wá sálẹ̀ bí sì ń sábọ̀ bọ́ yẹn wá ń lé bọ̀ bó ṣe yọ ọbẹ̀ sínú ó dé second floor báyìí ó wò pé tóun bá ní kó wọn máa lọ sálẹ̀ yóò mú un bó ṣe gba ojú window kọjá nù. No ó bá bẹ́ẹ̀ látòjú windo arábìnrin yẹn ọrùn rẹ̀ kán apá rẹ̀ kán kò kú o àmọ́ kò dé èèyàn láyé mọ́ nítorí fóònù fóònù fóònù tá à ń gbélé àwọn ọmọ lọ́wọ́ yìí tọmọ rẹ bá ti ń bọ́ sókò ọ̀rọ̀ tí bá ti ń ṣe ṣùṣù ní ti ń saburú nù bẹ́ẹ̀ bá ń ka fatiwa àwọn àfa ti ń ka àdìsí yọọ máa kà á tí gbogbo yẹn ọmọ rí báyìí ni òun gan kò ní fipamọ́ nítorí ntọ́ dáa ni tí bá ka mathematics chemistry physics àbí ẹ̀fún rẹ̀ ní ọmọ kà báyìí bó tó bá ti lọ́nu yàrá ìyá mi ó mọ̀ yà tẹ̀lé wọbẹ̀ ọlọ́mọdé asòfò ọmọ o kì í ṣe gbọ́dọ̀ ìgbà tọmọ bá wọlé lóru lọ́mọ tó ń de lérí ibú sí inú ilé náà ni ọ wà yóò sì di lérí ibú mọ̀yàn lọ kọ́ ọlọ́mọdé àwọn ọmọ ọlọ́mọdé wọn sórí burúkú ọlọ́gbàrá ọlọ́run bóyá ká gba ìbéèrè bíi méjì inṣàlá ká sọ di ọ̀la wallahu a'lam. Naam. bẹ́ẹ̀ni naam tọ oníbèrè bèrè. tó ìbéèrè àkọ́kọ́ ní ṣé ó dáa kí ọkùnrin kó máa fi ìyà jẹ ìyàwó rẹ̀ ní ilé tí ó jẹ́ tí ó dẹ̀ já sí wípé ó ti bò ní ojú tó ní ṣókí ká lọ mọ̀ ní lọ́kọláyà wa pé ìbágbépọ̀ wa pẹ̀lú àwọn aya wa àti àwọn ọkọ wa ìjọsìn ni tabasiwo ayakura àmì suratu tolak nígbà tọ́lọ́run ti ń sọ ọ̀rọ̀ lọ́kọláyà àwọn afáàní kò sí súra kan tọ́lọ́run ti ń pò yìí tó ti ń pààrà wàtẹ́kùlá àrọ̀bákùn wàtẹ́kùlá àrọ̀bákùn lórí ju sura yìí lọ só dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ìbáàdà bá ṣe máa kírun wa láti fi tẹ́lẹ̀ wọn ba lọ́rùn bá ṣe gbàwé wa láti fi tẹ ọlọ́run ba lọ́rùn bá ṣe tìláwà koran láti fi tẹ ọlọ́run ba lọ́rùn bákan náà ló ṣe yẹ ká lè ba ló ṣe yẹ ká bá àwọn ìyàwó wa lò àti àwọn ọkọ wa láti fi tẹ ọlọ́run ba lọ́rùn eléyìí jẹ́ bí ó ṣe jẹ́ ń bẹ̀ kódà kí a máa fìyà jẹ àwọn ìyàwó wa ńlé ẹlẹ́ẹ̀kejì ń bẹ àwọn ustaz ok ìkẹta ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní ẹjọ́ ṣé ó dáa kí èèyàn máa ṣe family plan nínú Islam àwọn afọ àti ṣàlàyé eléyìí pé tó bá jẹ́ pé birth control la mean by this family planning ọlọ́run náà sọ pé ká fún ọmọ wa ní ọyàn ọdún méjì àwòlẹ́yìn kàmílẹ́yìn lèmọ́nà àrọ́dà yòó tí mà rọ̀dọ̀ wà ọmọ tó bá sì fẹ́ mu ọyàn ọdún méjì àfi kí obìnrin máa ti lóyún kó lè bá a rí fún un pé àmọ́ pé a fẹ́ dá ìbímọ dúró Islam ò fi àyè gba eléyìí hadha wallahu alam ẹlẹ́kẹta ni pé tá a bá rọ ọmọ obìnrin tó ti bàlágà kódà ó ti wọ seventeen years ó wá fẹ́ marry àwọn òbí ẹ̀ wá kọ̀ fún un láti mari kí ló lè ṣe ẹ ní ṣókè àwọn ìmáàmù ó bá wa fi àfikún sí i òun náà ní pé àwọn òbí máa ń léwèé pé tọ́wọ́n bá ti mari kò lè ọ̀pọ̀lọpọ̀ gbà bóyá ó fẹ́ kàwé ní mọ́ fa ìdíwọ́ kò lè jẹ́ èèyàn mọ́ wọ́n láàrọ̀ sí rí bẹ́ẹ̀ eléyìí tá a kọ́ ní láti ṣe ni pé kódà ẹ wọ àdìsí tí àwọn ìmáàmù wa kóòtù fún ẹgbẹ́ ẹni tó bá tọmọ obìnrin méjì òun àtàrẹ́bí sallallahu alaihi wasallam mọ́ ṣe wà nínú àlùjọ́nà lélẹ́yìí tọmọ obìnrin ò ṣe ṣìnà kí ló fi wá rọ̀ wá lọ́rùn ju pé káyọ̀dé ti ọmọ lọ lé ọkọ ó wá wà lé ọkọ nìyẹn kò túmọ̀ sí pé kò lè tẹ̀síwájú nù wí ẹ̀ àkọ́kọ́ náà a máa ní garanti pé ọmọ yóò ṣe ṣìnà kó tó gbọ́ sílé ọkọ ẹlẹ́ẹ̀kejì pé yóò tún lọ ṣe ṣìnà mọ́ eléyìí rí ẹ̀ eléyìí rí ẹ̀ tọkùn ẹ̀ bá ti ń tẹ́ ẹ lọ́rùn ojúṣe wa pa fẹ́ràn níwèé yẹn nígbà tá a bá ti lọ lé ọkọ kò wá túmọ̀ sí pé ká dúró tọkọ bá lágbára òun mọ sojúṣe kódà mo ti nìkan tó ṣe nínú àwọn àáfàá wa ní kó ní ó tètè fọmọ sílé ọkọ ó wá ń sanwó ọmọ yìí lóbìnrin ọkọ ilé oúnjẹ nígbà tọkọ iná bá lágbá láti ọkọ bàbá ní yìí ẹ yọ̀ǹda ẹ jẹ́ kí n sọ eléyìí ẹni ti kódà ẹni ti serve nígbà bí mo ṣe sọ ẹni ti serve ó ni ọmọ wa ọmọ wa tó bá ti attain age of puberty tó ti ń tọ ọmọ ọkùnrin èyí tí ó fi mọ ṣe ṣìnà káàtì lọlé ọkọ ká wá kún lọ́wọ́ bí ó ṣe achieve education ẹ̀ hadha wallahu alam. ọlọ́run kọ́ ṣàánú wa early marriage gbogbo wa náà la gbà pé òun ló dáa jù àmọ́ èyí tí ọ̀dà tó yìnbó gbélé wa lọ́wọ́ yẹn òun ni ọ wà ní early sex. Uh -huh ọlọ́mọṣà sọ ní bẹ́ẹ̀ kọ́mọ rẹ ọmọ kankankan nínú ìwé kọ́mọ kankankan ó pe iṣẹ́ lọ́kọ́ sọ àmọ́ pé kò ní ọmọ wà lè jẹ́nà kò sì wá ṣe sìnà tó fi wá di pé ọdọ̀dọ̀ ẹ̀kọ́ ẹ̀ àsìfúnmẹ́ǹtì pé ọmọ rẹ ò ṣe sìnà kó tó dọ́dọ̀ ọkọ rẹ̀ ó tóbi ju sàtífíkètì yunifásitì lọ sàtífíkètì kí ni a fẹ́ fi ṣe jama ebi owó ni àbí ẹ̀ka ọmọ ọmọ ṣèṣìn náà ó ju owó lọ àmọ́ àwọn òbí lè ní kọ́dà àmọ́ boyfriend rẹ̀ a tún máa sọ fún pé arákùnrin yẹn pè ọ́ lẹ́ẹ̀kan bóyá kò pé padà o wọ́n ṣe meeting ní àwọn parent ní Matogun ní school Islam kan wọ́n wá sọ fún àwọn òbí pé ẹ dákun àwọn ọmọ yẹn obìnrin o ẹ má jẹ́ oyin involve nínú dating láti máa date ọkùnrin boyfriend girlfriend torí kán lè bá àkànṣe tètè lérí ẹ̀kọ́ wọn àti káwọn ọkùnrin àwọn use and dump kàmá máa ṣe kínní kàmá bàa bá yé wọn jẹ ẹ bójú táwọn ọmọ yìí o ẹ má jẹ́ wọ́n tì nírú àwọn relationship yẹn o gbogbo ọ̀rọ̀ ni wọ́n sọ tọ́pọ̀ nígbà àwọn ìyá yẹn wá jáde ọ̀kan ní àwọn òbí yẹn wá ń sọ fáwọn obìnrin yòókù rẹ̀ gbogbo àwọn obìnrin yòókù kálukú ti kọ́ ọ̀rọ̀ yẹn sára pé ọ̀rọ̀ ńlá ni wọ́n dẹ̀ ti gbà arábìnrin ṣètò nǹkan tó wà láàrin wọn ni wọ́n sọ fún gbogbo àwọn yòókù ó ní òun ṣe gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ látàárọ̀ ẹnu yìí tó wọ́n fara mọ́ ni ọ̀rọ̀ káwọn ọmọ wa kámọ́ ní boyfriend o kámọ́ ní boyfriend o kọ́mọ tó wọn dàgbà tó bá yẹn kọ́mọ ní boyfriend ọlọ́mọdé wọn sori burúkú yẹn mú ni eléré burúkú gan-an ni ọ́ eléré burúkú oye bí yóò bá di eléré burúkú yóò máa sọ pé ẹ̀ṣẹ̀ ni kọ́mọ àwọn ọmọ fi ṣe fáàrí àbí tà nídìí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá gan ìgbádùn ní òkòjá àwọn ọmọ náà ó ṣe kíni kò ní wọ́n gbádùn nídìí bẹ́ẹ̀ wa kọ́lọ́mọ bá tọ́ wa sọ́nà tọ bóyá kí a ka ìbéèrè kan àbí méjì tọ ẹ wọ́n ní oníbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ pé ọkùnrin tó ń lọ sí jáde ọlọ́jọ́ mẹ́ta tọ ó sọ wọ́ jáde pọ̀ kọ́lọ́n ṣàánú wa <laughs> tọ kò wá fi nǹkan kan sílẹ̀ nílé láti ọjọ́ kẹta tó lọ yẹn náà ti sọ pé tọ ìṣáàlà ẹ tún lọ olóṣù kan àbólógójì ọjọ́ kí ni kírú ìyàwó bẹ́ẹ̀ wọ́n ní kí ni kó ṣe. kó ṣe sùúrù ìbéèrè mi ó sáré ilẹ̀ kó tó fẹ́ àbí kò rí eh, eh. ẹ tán ó ti tán ó ti rà ó ti rajà náà ká máa nájà lóko salamu aleykum. aleykum salaam. wọ́n ní nínú lecture tí àwọn lecturer bá wa ṣe pé wọ́n ní káwọn má ṣe white collar job wọ́n ní kí wá ní àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní hospital irú iṣẹ́ wo ni àwọn ń ṣe ah, bẹ́ẹ̀ ni náà ṣe béèrè náà nìyẹn o mò ń wò pé èwo ni white collar job. tọ́ nǹkan tí wọ́n mì by white collar job náà ni bóyá iṣẹ́ ìjọba iṣẹ́ pé ká fi certificate wa ṣiṣẹ́ ìdàkejì la pè ní blue collar job ó bí a ṣe àdáni mi lérò pé mo mention nǹkan tó jọ bẹ́ẹ̀ nu lecture mi rárá o. bóyá lecture àná lecture àná ká máa ń ṣe ọ̀rọ̀ gbọ́ àwọn iṣẹ́ tóbìnrin máa ń ṣe wà iṣẹ́ tóbìnrin ò gbọ́dọ̀ máa ṣe wà obìnrin ó lè máa tajà nulẹ̀ ó lè ní ṣọ́ọ̀bù wájú ilé obìnrin ó lè máa teach in school obìnrin ó lè máa gbẹ̀bí lọ́sibítù àbí àwọn kiri yóò ní lẹ́ẹ̀mọ́ làwọn ìyàwó wa máa ṣe délẹ̀ fún àwọn iṣẹ́ tó jẹ́ pé ọjọ́ máa ń ṣe obìnrin tí ò ní mú dìdàkudà àmọ́ kóbìnrin ó lè jòkó láàrin àwọn ọ̀daràn àwọn àwọn àwọn kìnìún oyè ó lè jòkó láàrin àwọn kìnìún tèbi ń pa ó lóun jòkó mi láàrin ẹ sá ti máa ń wo àwọn bitawin gbogbo ọ́fíìsì táwọn kìnìún máa ń wà tó jẹ́ pé wọ́n tilẹ̀kùn bá àwọn ìyàwó wọn lé wọ́n máa wá sí àwọn ìyàwó ìyàwó bí ó ṣe dà gbogbo àwọn iṣẹ́ tí yọba ti gba ẹ̀sìn lọ́wọ́ obìnrin àwọn condition táwọn afáfilẹ̀ nìyẹn àbí tí ò ní jẹ́ mójútọ́kọ ẹ̀ àbí tí ò ní jẹ́ ráyè tọ́jú ọmọ àbí tí yọ gba ìjáàbù ní èrè ẹ̀ wallahu alam. lè ní ǹjẹ́ tí àwọn mùsùlùmí bá fẹ́ bóyá jihad ṣẹlẹ̀ a fẹ́ bá àwọn a fẹ́ kojú àwọn kèfèrí ǹjẹ́ a lè parọ́ láti eh, war tactics. Eh, ọlọ́run mọ̀jẹ̀ á máa rú ẹ̀ látàtà máa ná olè kọ́ àdúwì anábìrin ẹ̀ máa máa ṣàdúrà kẹ́ pàdé ọ̀tá ẹ̀dá àlàkí tó mọ́ fásitì bẹ̀rù àmọ́ tí wọ́n bá dé ẹ̀yin náà ẹsẹ̀ kínní ẹ̀ dìde sí wọn kẹ́ wá ṣe sùúrù lérí ìbáwọn jà àìjà àwa mùsùlùmí àbá látijọ́ àti dá àdúgbò yìí abẹ́yànjarí wọ́ọ̀rọ̀ kálukú wọ́ọ̀rọ̀ kálukú ṣe kíni kálukú lọ nídìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ ọlọ́wọ́ akára pé jihad dìde wọ́n gbé dìde àná bá dìde sí wọn ìjà alẹ́ parọ́ fún àwọn kèfèrí ká parọ́ ń bẹ̀ súnà ọlọ́mọdé arábùrú wọn kàn mú kàn wá ní níbo lélẹ́rì yín wà lọ́wọ́ ni wọ́n ti lọ ní abatọ́gùn eléyìí wọ́n sì ń bẹ ní ọ̀nà àkútè alhárùbù kọ́dà ogun ètè ni irú rọ́bà yìí kò burú wallahu alam. question ní ti pẹ̀lú fíkè wọ́n ní ǹjẹ́ tí sọ́fù bá ti kún ṣé yẹn lè dá dúró sẹ́yìn. tí sọ́fù bá ti kún kó wá jẹ́ pé èèyàn nìkan lè yẹn wọlé kò dáa kéèyàn ó dá sẹ́yìn la salata liman faridin khalifa sọ́fù anabi ni irun tó wọn ò pé ẹnìkan ti ń dá kírun lẹ́yìn sáfù bó ni wọ́n wá ṣe wọ́n ní kórè tí àwọn tí wọ́n ń bẹ ní àlùwàlá bí ẹnìkan àbí méjì kan jọ dún tí ọ̀bọ̀ wa rẹ̀ nìkan kan mọ́ tí wọ́n sì fẹ́ rògbò wọn ni kó dúró síbẹ̀ dọ̀rọ̀ rí ya ipe ọlọ́run ọba ti rí àníyàn rẹ̀ wallahu alam. ẹnìkan béèrè ó ní ǹjẹ́ ṣé aburú wà ń bi kí ọmọkùnrin kó tètè ṣègbéyàwó. ọmọkùnrin kọ́lọ́ mọ́sá ìwọlá àánú rẹ̀ kọ́lọ́ mọ́sá ìkẹ́mi kọ́ bá ń kẹ́yìn náà tọ́mọ mi bá ti jáde secondary school ọmọkùnrin yóò fẹ́ yàwó kọ́lọ̀ mọ́sá mi kọ́lọ̀ kẹ́mi kọ́ kẹ́yìn náà oye ọmọ ọmọ ọmọbìnrin tèmi èmi ọ̀bẹ lọ́n kọ́ wọ twenty tó fi lọ́lé ọkọ ẹ bá ń sàmì jàmọ́ tọ́ kọ́lọ̀ ẹni bá ń tọrọ bẹ́ẹ̀ náà kọ́lọ̀ bá ṣe fóònù náà oye tí ọmọkùnrin bá ti sọ fún dáàdì pé mo fẹ́ mari mo fẹ́ mari bí ó bá mari yóò dáràn ní sọ wọn o nítorí òun lọ́mọ tí ń ṣe tí mi sọ pé òun fẹ́ ṣe kí ni tẹ́ ẹ bá lè fún sùúrù kó ṣe sùúrù tí ó sì gbà bẹ́ẹ̀ ipe dáàdì ni kí n ṣe sùúrù kó sì máa gba àwẹ̀ àmọ́ tó bá ní sùúrù ò gbé mọ́ àwẹ̀ ò sì ràn mọ́ àwa ni tòṣó ti wá níṣẹ́ lọ́wọ́ tó bá lóun ò níṣẹ́ àti gbéyàwó ṣe kí ni kọ̀tẹ́jọ́ bíi owó ọbẹ̀ amúlò ti wá rówó ọbẹ̀ àwa adákẹ́ gbindi àwa nìtò ẹ̀sìn láwa fi dé ipe ẹ̀sìn ní ọmọlàmọ̀yẹsì tẹ́tì ẹni tí ó bá lágbára àti fẹ́yàwó fún àlẹ́ ibi sọ́ọ̀ kọ́ máa gbà wẹ̀ kó sì máa bẹ lọ́hùn ànábì ló fọ́n sùúrù o sì gbọ́dọ̀ mọ́ tẹ̀lé ànábì àmọ́ bàbá rẹ ló lọ́wọ́ ó nílé bàbá ọmọ fún ọ ní pocket money rẹ yóò sì fún yín lé òun sì máa ṣètò ọmọ kàwé lọ àwọn tí wọ́n ṣe ṣìnà sí wọn kàwé àwọn kọ́pù kọ́pù life student kọ́pù mọ́rọ́ lọ ọ̀nà eh, Kwara poli ọ̀nà Kwara poli jama ní Ìlọrin ẹgbẹ́ bẹ̀ ni teaching hospital Ti umu umu kejì wa àwọn wọn fún wọn ní kọ́tà sí mbẹ́ ṣe wá rí gbogbo àwọn ilé tó wà ní gbogbo ọ̀nà Kwara poli ni bẹ́ẹ̀ bá ti ń kọjá lọ báyìí èèyàn mọ̀ pé àwọn ará àdúgbò yìí poli tí wọ́n gbé síbí wọ́n á fi ba wọ́n á fi kó àdánwò bá àwọn aráàlú ni àwọn sì ń pariwo òní àdá ọ̀la ọ̀bẹ ọmọ poli o ọmọ poli o ti tún dé o ọwọ́ fẹ́ dàgbé àbí kò sọ́mọ dáadáa kan ní poli àwọn ọmọ dáadáa sì wà ń bẹ àmọ́ àmọ́ àwọn ọmọ tó burú lọ́pọ̀ jù mí ìjọba fẹ́ fàyọ ni pé ẹ wàá rí ọkọ àmì ẹ rí obìnrin àtọkùnrin tí wọn èèmá rí wọn sì gbalẹ̀ papọ̀ wọn sì ra fíríjì wọn ra tẹlifíṣàn wọn sì máa gbégbé sí ayé ọkọ láyà nígbà táwọn yìí ń gba sàtífíkẹ́tì kí ló wá dé tí ọmọ tiẹ̀ tí wọ́n fún nílé àbí àbí ó dín wọn lọ́wọ́ káwọn gba sàtífíkẹ́tì nígbà táwọn aráàmù dín wọn lọ́wọ́ láti gba sàtífíkẹ́tì definitely àlàálẹ̀ ọgbọ́dọ̀ ṣe kí ni gbọ́dọ̀ dín wọn lọ nítorí yìí tá à ń pariwo yìí àwọn tó ti wà nù wàhálà rẹ̀ ni wọ́n mọ̀ bó ṣe tó bẹ́ẹ̀ bá ti ṣe àgbákò lọ́dọ̀ báyìí àánú ọlọ́run ló kù tí balance ti kú àánú ọlọ́run ló kù nídìí bẹ́ẹ̀ kò sí tó burú tí ọba alágbára á fún sòrò bàbá wa ní sọpọ́ọ̀tì fún alẹ́ fún sọpọ́ọ̀tì ní Saudi Arabia àdáwọn ìlú ẹ̀sìn wọ́n pe àwọn olówó ni wọ́n dá òjò fáwọn ọ̀dọ́ wọ́n gbalẹ̀ fún wọn wọ́n fún olówó iṣẹ́ wọ́n rárẹ̀ iṣẹ́ fún wọn wọ́n fún wọn ní owó tó máa fi ṣe bísínẹ́sì wọ́n ti ṣèyàwó fún wọn jọ́ kan náà wọ́n lè ṣèyàwó fáwọn hundred jọ́ kan nígbà wọn fifty ọlọ́run jíjẹ káwọn náà lè máa ṣeré ní foundation wa ń bí ká sa àwọn ọ̀dọ́ mórí kan láàárọ̀ yìí mo ní ọmọ ìyá ọdún mélòó lókùtọ̀ jáde security ní ṣe mo sáwò bó ṣe dúró yìí mo ní ah, ah ọlọ́run ìyá ń jẹ báyìí wàláì nítorí pé wàhálà ìlú yìí ti pọ̀ jù fáírọ́ọ̀sì ti pọ̀ jù mo wá ní sàlá tó bá ti parí tó bá ti ń ríṣẹ́ báyìí ìyàwó ni kọ́kọ́ fẹ́ kó tó kọ́lé o ó ní usas bí márùn ó lé ní ìfẹ́ ìyàwó lọ́la ó ní márùn ó lé ní sunday sẹ́ àbí ní monday ni òun fẹ́ yàwó lọ́la tó ti dé ẹ wo ẹ wo bẹ́ẹ̀ mi rẹ̀ ṣe kún tó ẹ wo àwọn challenges tó ń face èyí mọ̀ wá torí pé bóyá kò tí ì ṣàgbára kọ́ wa máa ṣẹ lọ́hùn bọ́ọ̀ bá ń ṣe ṣìnà ó ti yé ẹ àárín òun àtọ́lọ́wọ́n bọ́ọ̀ máa bàjẹ́ ọpọlọ yóò máa dọ̀tí ẹ bẹ́ẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ ò sínú ìgbésí ayé mọ́ èyàn máa wá wùwàkiwà látara pé èyàn ti ń yàgbà ọlọ́wọ́n bá wa kọ́lọ́mọ́sá ìṣàánú wa wallahu alam. oníbèrè yìí ni, what is the view of divergence of Muslim youth on social network actually ẹni tó bá jẹ́ pé máa social network a máa rí oríṣiríṣi aburú ń bẹ̀ náà wọ́n ní lecture ń bọ̀ lórí ẹ̀ ẹlòmíà sọ̀rọ̀ ń gbà mí báyìí ẹlòmíà ah, ibo lè wọlé tirí tó ń sọ yìí àwọn èèyàn ti gbà pé gbọ́dọ̀ ní wàlá tẹ́kfù mọ́ lákàbí ánìhùn lónìí nǹkan tó ní mọ̀ ń pa ẹ̀ eh, mo ṣe mọ̀ sọ etí ìgbọ́ yín ọkọ̀ tẹ fi ń rojú tẹ fi rin gbogbo ẹ̀ lábì ń lè rí pa ẹ̀ nǹkan tí mo kọ́ máa advice lórí yẹn ni pé alẹ́dínà ẹ̀sítẹ̀míwọ́n ọ̀lọ́kọ́wọ́lá wọ̀nyẹ̀ tẹ́bí wọn àṣánàwò ẹni tó bá ti ní àjọ tó fi ń jọ ọ̀rọ̀ òun náà ní pé ṣé ilé ìtẹ́ni sọ ṣó bá kìtáàbù mu yẹn ṣó bá kùránì mu ṣó bá súnà ànábì mu tó tó bá ti rí bẹ́ẹ̀ fàlíláì alhamd kéèyàn wo orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó sì gbà á àmọ́ràn tí ó bá ti lẹ́rìí kí èèyàn parú ẹ̀ tì ó ń ṣẹlẹ̀ nínú social network ìkọ́kọ́ ló ń ṣe wa níbi aburú wọn ni wallahu alam. tí ó gbẹ̀yìn. subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ka to kwade lola insha allah kolon jamu be dada assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹ jọ̀ọ́ àwọn àga yẹn ṣe bá wa fi sílẹ̀ àwọn chia yìí. àwọn tí wọ́n bá ní àwọn ọ̀rẹ́ tí ò sí ń bì ẹ pè wọ́n wá ọkọ. tọ gbogbo àwa tí a ní ọ̀rẹ́ tí wọ́n ti sí ń bì báyìí ká gbìyànjú láti láti inform wọn káwọn náà kán lè wà ń bí lọ́la tọ́pìkì tọ̀la inṣàlá òun náà ó tún nípa dáadáa kọ́lọ́n kó ṣàánú fún wa àwọn àga ẹ bá wa fi sílẹ̀ a sì fẹ́ lù wọ́n.